الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة العثقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعليهم الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم الإنسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وأهل عقدة من لساني يفقه قولي ستر الله مزبولنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى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 إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر يا أيها الذين آمنوا لا تقولوا الله والرسول وتقولوا أماناتكم وأنتم تعلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله rasul asójà bí àmàlù omori yìí ọ̀ràn tọ́ nìyí. ọ̀rẹ́ ìjàmbá náà nà ìbìrẹ́ ọ̀rẹ́ nìkẹ́ ìbìrẹ́ ìjàmbá ìwé àmà sí ẹni ìbìrẹ́ ọ̀rẹ́ omori ọhẹ rẹ mọdọ asúnmọ omori ọhún tó ní rẹ mọwọ ni tó ń ti kẹnyà ní ọmọ omori rẹ mọwọ láti ń tó omori yìí. وتقوموا أماناتكم وأنتم تعلمون وتقوموا أماناتكم أصلا ما هو لنا ظن أو ما هو لنا ظن ɛne dɔkta bɛ na ayɛ na aka mɛ wɔn mu so mɛ wɔn wɔn wɔn kɛ wɔn ano wɔ antum taada mu ɔwɔwɔrɛ mi ka wɔ ayɛ ni ke ɔyɛ na ɔwɔrɛ mi wɔ haram wɔn mo yi mɛ ɔwɔwɔrɛ mi ka wɔ ayɛ ni kae wɔ amɔfra mu wɔ haram ɛnyɛ na mu diri kɔ yɛ kudi yɔ na ìrìn àwọn ọmọ àmì ló ẹsẹ ní gbogbo dùbẹ́ ọkọ ẹ̀ka ẹ̀ka mọ̀ وأنتم تعلمون أنتم سايا ومنا وأنتم تعلمون تقول بابا إذا ما نويا نكاي لا ما هذا ما هو إني شاب أموري أميس وأنتم تعلمون إذا ما نويا نكاي يسوع من وام إذا ما هو هاني وام أموري إذا ما هو هاني جوزي كوا شاهو جنو دوموري وام أنتم إذا ما هو هاني جوزي كوا جيسون من تومري كوا جه واه waye kawan diba kaina erin ka ayo mun mici dikwa wangu izo anore ono so man timbalasi konori onohu aka omuri je ibe yo abi porudo losu bẹ́ẹ̀ kò sáàmù ààrá àwọn ọ̀pá onísàbẹ̀ òsìtú náà mọ̀nà ọ̀nà ọ̀rẹ́ kò na lọ́rẹ́ dị nù. dima kaa yi náà yẹrẹ anaba muhammed sallam ó tún àwọn sọ̀nà sika ọba ní bá akọ sọ̀nà na munafiki na makosa na ndio aje kosa la ile ile ndio makosa mimi na si huyu akate ni muslimi oka yurauna an-nasa wala yadhkuruna Allah illa qalila anto muri eskana kukuisho ono yete tede munafiki wa baba amana kwa mwana anizo muri anumuri anwa kai amana kwa bonusi ọkọ ọkọ ọkọ ọkọ ọkọ ẹni wọn lọ́sọ̀ ọ̀sẹ̀ nípa ìmọ̀ sọ̀rọ̀ àti sọ̀rọ̀ wọ́n tẹ̀ máa ń sọ nípa mi. dókítà mi náà ṣe ká á bà wá mùnàzùkọ́ ẹ̀ bà mùnàzùkọ́ ọ̀nyẹ̀ rẹ̀ àwọn ọ̀rẹ́ wọ́n tún tún mú nínú. ọ̀wọ́ ẹ̀yìn jẹ́ náà bà mùnàzùkọ́ mọ̀ ẹ̀yìn jẹ́ náà bà àbẹ́sẹ̀ mi ni abɛsɛ no mama nana yina aka n'eyiri omori yi anumuna bi kama mɛ wɔn wɔn tó omori ahosuo no sɛ kɔɔ maa n'eme sɛm dosa ne tó yi kɔɔ ma bɛsɛ no dosi omori tiri ne bɛrika yi ina ne siri omori ɔrɔ ntɔn abɛri yare abolu baba silasi tó omori yi. ìdí omori wa sinata oyije iri rẹ̀ lómùrí tí ó tẹ́ nìkan yìí wà á kàrú náà tẹ́ra fún bídùnú bí kọ̀mọ̀tún àmàlà ń sọ́lẹ̀ hàn wà á kọ́rọ̀ sẹ́yìn asálàáhù ayẹ̀túbà lẹ́yìn iná lọ́wọ́ gọ́fóró rọ̀ yìí wà á kàrú náà tẹ́ra fún bídùnú bí omorika anyị enenye ni munabi ina nana mebiri munabi nchi ai tarafu bi dhunubihim enene ye kana shakumme da sumaye khalatu amalan salihan wa akhara omorika okoro anan meme e dere dere aka ọhịmị أن يتوب عليهم إن الله غفور رحيم أسأل الله أن يتوب عليهم أمر يسمتا إن أجمعي ميني إن الله غفور رحيم فتكتر أمر ono jibi nu menenye likando nyamba ni menenye muri ono bo jibi do nyamba ye na enye me na kayo don to musalla sallan dun

ewo ntomori ntomori nam lọ́wọ́ ahọ́rọ̀ ẹ̀mọ́ mọ̀tí ntomori amánà Amana, amánà ní báyìí anya mánà ní ibadat iná hẹ̀kọ́ ní àmì ẹ̀kọ́ mori yìí náà náà yẹ amánà ɛyɛ ɛyi ne ma mɛ ɛkɛ wɔn nan amaana ɛne ibada obi na etukɔ na ɔmo yɛ adeɛ kariya ne ka yi inna arabna la amaanata ala samawati wala ardi wal jibali fa abayna an yamina wa shufaqna mina wa hamalaha al insan إنه كان ظلوما جهولا إنا أردنا الأمانة على السماوات والأرض أمريك ناصي أمانة دتني أصي سما والأرض أنا رشو يتيس والجبال أنا رشو يتبتبا أنا بالإبادات أنا أنا مريد سيئة ama ɛnɛhɛni bɔbɛ nɛnɛ yɛ amɛ o agogo mɔni ka bɛsɛ ama tese mi nisa mɔ bɛ tese tese mi ni tese afa nana mɔni ni yɛ no mɔni walakin la tafkahuna tasbihahum bo o yɛ ikɛnɛ ɛnɛ yɛ mɔ tinubu ne ama nyiri ma ina ana tese n'omori nyiri ma n'omori si yɛ yɛ ne bi abo na ne nan ɔna na fa fa nan dɛhu sɛ nika yi sɛbi dɛ yɛrɛ ma no no dɛki dɛ yɛrɛ ma no ka wa ahyɛ ɔba mɛ ka ahyɛ ɔba ebe esu ta wa esu ɔba du du du kɔ du so tsi tɛtɛ ba awo ya sama efe asaba fa abayina anyamilina wa asifakuna mina abayina anyamilina. deni ni yin kɛ n'a zɛ ɲɔnɔ wa ashfaqna minha dɛ ba ye ŋwɛ wa ashfaqna minha ɛ eh, ɛ eh, eh, ba ye ŋwɛ nene ka ɛ ne na bɔ ba yɔ ire mi mi ba yɛ ayɛ mi ɛ ba yɛ mi ɛ nye wa hi ebi jozi rebellion ebi jozi irisokatɛw jozi irisokahii de nye wa yɛma yɛma fo mɛɛ yɛma fo wɔ yɛma na yɛ وحملها فعبوا وحملها الإنسان إنه كان ظلوما جهولا وحملها الإنسان أمريكا وغبتما ده شيء يعني هذا ما بابا بابا نعذا damana duwaza lili zaizan wawona mekawa mele suta wakwishise tabaroya anibi adama kona ava avo alimamu kabari avo mekana wakanabi adama umuri akaiwa wahamala hal insan umuri kadava dakona dava ome vavayo innahu kana ظلوما جهولا إنه كان ظلوما جهولا أمري كما يوب نرزي زماننا ظلوما أمري كنه نوبني أمي هنا كذا زماننا جهولا طبعا يدين كما نمانا إما جهل كاسر رهنولين percentage ko mori ira sahe ɛnna ɛyɛ ahɛkɛni ni ɔno ruhu ne nana ayɛ ahɛkɛni ɛyɛ sɔfo yɛ akosɛ ti bi ayɛ keyɔrɔ no yɛsi ma pe ina abawo na ebo ko ɔmo musulumi kaani aza a anayɛ wa tɔ a ina nana anabara yɛ ba tɔ alukoro a aza a. ana aka alquran na do yituma kiso muri aka aba leka no muri oni su tutu ya bai piti aba an eso no be ka wei ze ze sa wen wen yon se ze zo no yo jozabo ehuna wa me ke chono men boka wei ze za sallallahu alaihi wasallam إن حديثني أبو الدرداء نضوي رضي الله عنه أوكي خمس إساه من جاء بهن يوم القيامة مع إيمان ولما أساسه هنا ذا دضا نجيرو مرين في قياما دوغا نرد دعون دخل الجنة الجنة ويمه يا لو مدى دا ذلك man hafadha ala salawat al khams odini esim salu pehe ko salu pehe ko sub ene na honon dhuhr oni hayla as oni hala asa maghrib oni hi maghribi isha oni isha oni esim salu ehia non salu pehe ko ala ihinna dure sere abalu ala nani kawa meyon wa metere we malu ala tapata pana del jomori wa ihinna dure sere amuru kawa si suwo ki kudi nku ina besalu pe na no ewu suwo kidi nku o mesewe ewu suwo kidi nku libere ire beba lọ́fẹ̀ tó mú rí mi wọ́sọ̀jú ni hitna lórí sẹ́rí oríṣi bèkẹ́tẹ́ abẹ́nìkòsí bèkẹ́tẹ́ náà àdísọ́lù pẹ̀yẹ kó yàmọ́ náà wọ́n sì bèkẹ́tẹ́ inú mi òrèrè tó apá parí àwọ̀ ọ̀rọ̀ àwọ̀ òrèrè tó ẹsẹ̀ àrí àwọ̀ wọ́n mọ̀ wá kéèké hitna lórí sẹ́rí òun máa mi ẹ̀rù mi méjì rèé wà sí pọ̀. ọyọ ọyọ yìí mẹsòwò na kẹkẹ na ehi anáwà lásọrọ na ọrin àyílà asọrọ magiri dọọma wà abẹkù ní èyí àwọn yìí ndị ọkọrẹ náà ní dọọwọ náà múrí ọgbà bụ báyìí múrí bẹ mẹkẹkẹ ka sọlá kánà sálà lómi ọmọdé ababo ilẹ̀rẹ̀ sọ́ọ̀bì òkú omori hàn na kọ́ náà dọ̀ dájọ́ mẹ́tọ́ dọ́nyọ́ mẹ́m ẹ̀wù mẹ́rin sí wèé wà sí ẹ̀kọ́ ló sì rú mọ́nì na ẹ̀yẹ́ ka ìkòyẹ́ náà mà ihu Ese fún ẹsẹ́ lọ́pẹ̀ ẹ̀yẹ́ ẹ̀kọ́

anyi kawa nyi zakai nan ola baba buka nyi zakai nan do we nyi zakai nan ebe ya bosa we yi hu no ba ala sala kana ala sala ko di zakai ne ki ha do we nyi on isa lo na eze do mu yi wa wa nyi zakai do we ko sala zakai na eze do mu yi Mọ́tò tó mọ̀ ní anyere ni no no mo ni ra do ka go kono ro ko sala o wa ona me re chala kenen awan mana me ra we so mo ri wa la wallah la wallah la wallah الصلاة إماد الدين فمن تركها فقد ترك الدين أو كما قال صلى الله عليه وسلم إذا لا أكو أنا وطهكين ọmọ mọ̀ ṣe ẹ̀kẹ̀ jẹ́ ọmọ máa máa wọ ọwọ́ àmà wáhì kẹtẹtẹ ọ̀rìnkẹ́ mẹ́tò ṣàdàtẹ́ yìí ní okùdùtà ọ̀yàn òyìnbí lẹ́nu kéèyàn ìrìnà ọ̀sánmá wọn ẹ̀kẹ̀ èèwọ̀ mórí ọ̀rìnkẹ́ nábà muhammad sallallahu wọn tó mórí ọ̀rìn zaka anyị dọka na ka onye ọhụụ na ka ya mama nne ete ya hara ere ka ya hara amụ ọzọ ose wiki dịka wiki asị na ka ọ na nyeza kaina nụ zakwa edo onwe agụkwu ihe tan omuri odo onwe wàásù wọn ní ìgbà àbúkọ ìgbà ọ̀dà wàásù kẹ̀lẹ́ rẹ̀ lùdí ìbùtọ̀ ẹ̀fọ́ ọ na nyeza kaina nụ eze edo onwe abiri yi lɛ kɔyi sɛ ɛwɔ da tete dɔw ava n'asɛ lɛ kayi dɔn do anyi kɔmishɔn ni rɛfa do wa anyi ɔlɔba yi bi da dɔn do ka wa anyi da kan ɛsɛ dɔw wɛ awo la awo ubu ubu ɛhu do bi fɔ awo ayi nyɔra do wa ɔlɔba nyanga da tete do ka wa anyi da kan ɛsɛ dɔw wɛ owó wɔ yàtí sɔn na kaka mímá lihi mímá mímá lihi tɔyibin. Eh, tɔyiba nɔfsi dɔw hun ni ɛkɛhɛ ni bɛ dɔw bɔ ni ni tɔyiba nɔfsi dɔw ya nɔrɛ ni aya nɔ ni ni zaka naa nya bɔ dɔw ya nɔ nɛ tɛri ni zaka naa e nyi yɛma kaa kɛlɛ nyi a nyi zaka taa katɛ do dɔw ya nɔ kule lɔtɔ tó wuli mi dɔw nyi zaka ɛna yi sɛ digi yɛ kɛ nyɛ mu.

ẹ̀rẹ̀ yín ìjọ ìrọ́wà kan náà àmì ọ̀dọ́kọ̀ náà sọ́ọ̀tọ́ lọ́símì ìyá lọ́símì rè màgàm àmẹ́sọ́ ni bẹ́ẹ̀ kì í jẹ́ òmórí àká jẹ́ òmórí àká rẹ̀ zaka dáàzọ́ ẹ̀tẹ́ lọ́kà yìí faridatan minallah faridatan minallah òmórí kìrẹ́ rẹ̀ sọ́ọ̀bù abba bọ́ọ̀bù kan ṣọ́tẹ́ ẹ̀ yàtọ̀ ní nà nínú nìkan gáyà nínú sì yé mi òrí ọ̀rọ̀ òmórí mẹ́zà nìkan náà òmórí ọ̀bọ̀ ọ̀bọ̀ ọ̀bọ̀ ní ọ̀nà náà yìí wọ́n láì wọ́n yọ yìí ẹ̀wọ́ ní wọ́n wù yìí àtúnkà wọ́n ẹ̀yìn ọdún owó yà ní ya náà wọ́n ọzọ wọn lẹ́pẹ̀ kìí ẹ̀mù wọ́n ní ọ̀nà náà yìí ó ní wọ́n wù yìí wọ́n bá iṣẹ́ ọmọ mọ̀rí kàí ní pẹ̀lú kàí ẹ̀nàmà wọ̀lá ayẹ́kọ̀ọ́rọ̀ náà ilá kàlílẹ̀ yọ̀rọ̀ náà wọ̀lá ayẹ́kọ̀ọ́rọ̀ náà ilá kàlílẹ̀ وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس هم ولكن هذا كمي إذا كنت تدكنا نكسالى dɛ kɔɛtɛ wuoruworu yɔrɔ awo na nna sɔ de ye de ye miiri de ye mi e ami ala wala yɛ koro na laha ila kalila ɛnna ma maa kama yɛ wɔri ɛbi kyɛn mu mɛ kyɛn mu mɔ na ɔbi mi yɔ lɔ nɔ ɔnà gbɔnɔ bi yɛ la na ayɛ kɔ na ɔkɔ fana ɔka ayɛ awiri na wuli ɔna wuli mɛ ni zaka nkere kama mɛ zaka.

ono ene na mana enyi na amụkọ ya do na ụkwụrụ na nsọ na ọwọ otutu na omori wa na kọnga òde ọdọ ọga ọga awọ ọdọ agba ọka awọ na mi. wọ́n wọ́n hajj sọ na kaka mi máa lè hi tajiba nafs. náà na kɛyɛ halal da yɛ no nɛtɛ nyinaa ayɛ no nɛtɛ ayɛ no hine kɔnɔ ama ɛkɔnɔ tɔyi ba nafsi de na bi mana imana wa ti saaba a ma ɛkɔnɔ de n'oyi dɔwɔrɔ wuli ko wuli ɔkama mɛ bi ma mɛ ọ̀rìndòdó yìí ọ̀ríṣà ìkúrú tó sí wọ́n wọ́n mọ̀lì kàmẹ́ èzú tó sẹ́mi ẹ̀yẹ wọ́n wọ́n mọ̀lì àǹkì ní ẹ̀ka ilé ẹ̀yẹ ramadan káyé màá nsọ́ ma ramadan ìmẹ́nà wà ti sábà gòfèrè aláhùn ma tọ́ka dama mi nzambi. ọ̀nà àbá ramadan dòdó yìí dán ọ̀rìndòdó yìí tó sẹ́mi ẹ̀yẹ wọ́n wọ́n mọ̀lì àjẹ́ yìí yẹ wọ́n gbẹ́ nára mọ̀tẹ́rẹ́ ni. àbámu àbámu ẹ̀dẹ́ ní yín ká yà wọ́n nẹ́tẹ́ ìdí ayé wò hídìí tó kẹwàá mẹ́mà àkàbọ̀ ẹ̀yẹ́ ni níbi ètò sẹ́mà yìí ní ramadan àkàbọ̀. lọ́sọ̀ tó wù yìí. ọgbọ́n wà á ìpàpọ̀ ní kàásán rí imán ọ̀nà asọ́láàtì òfin máa sọ́ọ́ bí ní pé kìí ẹ̀mà ìrọ̀ ìdọ̀ ọgbọ́n wà zakat. وكان يقول أكنت مريكا يا كريم الله وأيم الله وأيم الله أنا شو مريت بينه لا يفعل ذلك إلا مؤمن أهوبنا إذا فديتوا يعني إلى إسلام كان يهوسون أرام الكسر الله علام ركوعا سجودا أيش بكي دنكوان أيش بكتان أمان أنا بقول زكاة ده غنيا daya no hile ko na anyo daya no nete ro mori ko na anyo onto mori ko no sho mori mire ni enya na ba mo son e ba na do ba mo na no ka o kenya na ba ma ni mo do man sere e na do don to mo do ko ra kanan wa so ma ba dana do so no gwa hoka ene re hi ananyika wa wa sinagero mori do be ro do وصام رمضان لو ربا وهو رمضان انا هنا انا نمري دواء يهيني لو هذا يغبا تتترني دي سيدي دنني امين امين وحج البيت ان استطاع الى ذلك سبيلا اوغونا دو دو ني دو ني مكه نا مكر حج onana me hajj ozo otu ya ma mee enwere ọbara ozo ozo da ɛbɛ ma kɔ na hajj ɔpɔn wɔ ɛyɛ zɛtɛ do kɔ ne hajj ama wɔ asɔ kpada sɛ zɛtɛ do kɔ ɔdohwɛ ne hajj oyin no pa zɛtɛ wɔ aha kɔyɛ o ɛbɛ ati tɔ zɛtɛ wɔ ɛyɛ tɔ zɛtɛ oka wɔ ne hajj wute ne hajj awɔ no láti abuna mama waba darehi abidu bɔdu ne aka nye ni hakata do ɔba koko ɛtɛ ka wa ne hajj wa mi ta bɛlɛ ne kaka ewa mi tu jɛ ne nim ɛ abɔ no ɔhyɛ ka ɛ hajj e e na ɔsi mi tu jɛ ne kɔnɔ nyɔnyi zɛ yuhu. alahu akbar. ɛnyɛ ɔyɛ naa yi nam kɔlɔ kɔlɔ kɔlɔ na hajj esam iyan akɔsi hakatam bee ka ye duwɛlɛ duwɛlɛ ne deɛ kɔ amɛ lɛɛrɛ ɛnɛ so nye tiri ni hajj saa yà wọ́n fi ń tó omori yìí omori ọdẹ ẹ̀ nẹ̀nẹ̀ wọ́n wọ́n kàkà màmí fàtà ah! ilé ìsẹ̀dìlà ó kàtọ̀ ọba ọ ó kàtọ̀ ọba wàhálà wò ká wò ebi di sọ wọ́n yàn ọrùn fàdó tẹ kẹ̀kẹ́ wà ní hajj ẹ̀yìn sàhàwà ní islam ọ̀dọ̀ ọlọ́wọ́ kan náà sún ní hajj bọ́ọ̀ bọ́ọ̀ yẹn sún ní hajj náà wàhálà tó sọ yóò. ama so dika ine ine ni wana du du du du ala rasio ava da rorin isa ha re du ana do awe usho atatayo tele nka na haji du ala so evi evi du ni ere magam wako na haji du tinya ukaye e wata wa ni na ere na akanya aba ọrụta ọrị ọrụta shọọyọ ọrụta sutonọrịọ abaghị na ya kẹta nụ metatita ya wa enegharị eneghi ewu dee na dọọna dọọbe ehe ndị ụzọ esikiri aja na ya dọọna ọba a na na-esho ya na ha jebe na sinatọ ntọ omori nyi omori ọba ya ọgụ ọhụrụ ọgbọ na anụ ọgbọ́hùnì wà ádàl àmàna dọ́ṣọ́ àmàna rẹ̀ dọ́ṣọ́ ní dọ́ṣọ́ rẹ̀ àmàna yìí ní ìbàdàt ọ̀bọ̀nàm àbí ìbàdàt àbí àyẹ̀kánná ní ká ẹ̀mẹ̀kọ́ mọ̀rí yìí náà àmàna ọ̀bẹ̀ náà kàn ní èrò mọ̀rí àbámọ̀rọ̀ kẹ́sẹ̀ ẹ̀sẹ̀ mọ̀rí àmàna ọ̀bẹ̀ ni. amani asịrị ama na yi ni amala akɔbɔyɔ ɔyisa ama na dɛ ini ɛyɛ yi mɛ maa mi yɛ ŋo anko mo yi mɛ kaka ina lɔɔya morokom antuadola amanati ila aliya ina ama morokom antuadola amanati ila aliya omori ɔmɔɔda. antu adula amanati ila aliha kaya si dɔtɛmi ɔlɔla ɔbɛmanyi dɔtɛmi omori ka sɔba rɛ ma na ayɔ amana naa n'akɛ physical amana yɛ meaningful amana yɛ physical indifference ka ye basa kɛ ye o tɛmi bɛrɛ ma yɛ ɔbɛmanyi aso aso de ɔkutiri jaa k'a sɛ wɛ do oh, ka mi yɛ o.

onye ni ka ekehe ya na eri anya ọsọ ba oriri mmiri ya na nfọwọ na ọka ka bọpọ na mmiri na ọnịkị meaningful amana anyị dị ọrọrọ kara ịtụ odosha ụtụ onye abikwa ọma dọba fere ya ụtẹ ire ya ọka dọsị ya ụtẹ ka ma wokogo asụ bụ ekọrọ wụọ o. ama idu n'oge idu wee ni duola ya ọrụ adụka ọsọbe kọrọ ọwọ deore datron komi bi duola nọ n'ịwa ọhụrụ ọkasa ọrụ kọrọ ọhụrụ ka ayọ ka e, ebiri mu na afike amaanị ebiri eto idu amaanị ka akịsa ebe ọwa ka anya m abịrị m nọsọ dọọ kapọrọ nọsọ dọọ ọhịa ọzọ nọdọ ka ayọ ka mabodi. lọ́tọ̀ tó mú rímù àmá anyị ahụ anyị na-ewere dọọba nyọ na nnana na ọsịrị ịzụ dekire ine nwa ma ni private affairs and agụkara agwa nne nwa ịzụ dọsụ dọsụ ọka na na bụ ọya ni o ọ ọmasị ọka nọ̀ṣẹ́ kẹ́yẹ̀ sí ojúkọ̀ mi lọ́bùlọ́bù mi mo rí ọ̀bá yàtọ̀ yìí ó mẹ́rẹ̀ mú wà pọ̀ dọ́tẹ̀ mọ́ mọ́ sí yóò tẹ̀ ẹnà ní meaningful dọ́tẹ̀ ni ẹnà ní meaning àmẹ́ ẹ̀dẹ́gbùmọ̀ ni rè ké yìí dọ́ọ̀dọ́ di à ń kẹ́kẹ́ yìí ó mẹ́rẹ̀ mú bọ́ inú náà slọ́tì ọ̀tún mọ́rí mi annabi muhammad sallallahu alaihi wasallam ina hadith abdullah bin mas'ud radiyallahu anhu anadahu wonto muribe okay القتل في سبيل الله يكفر الذنوب كلها أو قال يكفر كل شيء إلا الأمانة دعوة رتوغة قومري ظنون لكوك قومري دعوة رتوغة قومري دو سوتوز لكون آقو قومري أو سوسي شهيدي ọ̀tún wọ́n sọ̀rọ̀ sọ́lọ́mù iru irú ìṣúẹ́ na ha ọ̀nyí náà bíbí na kóbi àbá tẹ́sà sábì iná ha mẹ́ ibi ọ̀nà ọ̀rẹ́ ọ̀ṣọ́ kánà kóbi àhàkà mánà ọ̀nà ọ̀sẹ̀ kánà àhàkà ọ na ọ̀sẹ̀ kánà zɔrɔfa ɔkɔ de ara yɛ hɔn hɔn sire de mu kamba fɔ ama na wɔn wɔn erere ama na ɔbɛ erere ɔbɛ ama wɔn brothers e e And ɛnɛ ba dɛ that. ba da haki da yɛ ne tɛ mɛ ne kɛ tura rɛ so maa bɛ o mɛ ayi sɛ ma na ehyia yi ne tɛ fa brothers ɔna ɔbɛ kɔ sɛ so na yi ne tɛ. báwọn ní bá káwọn ní kì í údúró ọ̀bìn ká kákẹ́nẹ́ wáyé afẹ́kẹ́nẹ́ káwé ẹ̀yìn mẹ́ẹ̀nyẹ́ àmọ́ wáyé dánadáná zẹ́ẹ̀zẹ́. nwoma ni wọn náà wàhá bá nàbà kányà náà bí taa náà sẹ màá hà náà jẹ́ wọ́n jẹ́ sẹ́fẹ́ kànyà ló mẹ́ sẹ́fẹ́ ọ̀há ló mẹ́. Omori ọ̀yọ́ kọ́ máa kúrì náà. Brothers owó yẹ tẹ́ amadé ń wọ́ta. Dọ́là yìí dẹ́ àfúnà sọ ara mẹ́nẹ̀kẹ́. Ayọ́ ma ká àwọn ilé ní kàmá iṣu àná ẹ̀ ọ́. Ẹ bá sọ anyi tẹ ọ nana o iṣu tá. Ìdọ́ni kọ́ ọmọdé kàwé sí ìnáhàn náà nọ. Ẹ sinetí bá ọbọ náà nọ. Ọmọ màá yìí náà nọ bọ́ ọ̀sẹ̀ máa hẹ́yìn ló wá sí máa bá mi. lọ́tún tó mo rí mi. tìyẹ́ sí lẹ́tún náà mẹ́rin. ọmọdé ọba yára yìí ọmọdé òsìrè yé yìí nìyí ọmọdé ọba yára yìí nìyí ọmọdé òsìrè yé yìí ọmọdé ọba yára ọmọdé òsìrè yé yìí dọ́ọ̀ bàbá yín ìzà ìzà kẹwàá nínú náà. ẹ̀yìn ọ̀nà ẹ̀yìn náà kẹ́ wọn náà ọ̀nà mórí ọjọ́ èpè ọ̀nà mórí ọjọ́ èpè wàá rí ọ̀rọ̀ tó bọ́ọ̀lù náà ọ̀nà ìná ń kàtà dẹ̀ wà dánadáná sí dáyà ọ̀nà tẹ́ dùn ọ̀sára dọ̀ọ̀bẹ̀ ráyà ọ̀nà tẹ́ wẹ́ẹ̀ wọ́n sì kà mẹ́bẹ́ kẹ́sù náà ẹ̀ hàn ọdún ọmọdé ọmọ bá àkókò sọlẹ ṣẹlẹ náà ká ẹnu aṣọkúbá tẹtẹ lóńtó ọmọdé ọsẹ ọrọta akakọ ọrọta lóńtó ọmọdé ìbàdàn ma dọkà ọkọ sọlẹ ṣẹkọ ọhún ẹhún kẹnyìmọ ntọ rẹ. àgbo ìkẹsẹ lọ lóńtó ọmọdé ọkú ẹlẹ ṣàfà ọbìọn òyìnbó ọbìọn. munafiki lóńtó ọmọdé kẹsẹ lóńtó ọmọdé kù sọlẹ ẹhún ọmọ mẹrẹ ọrọta ọ wọ́n yẹ kẹ́ orí èrùm náà yìí kọ́ ọ̀nà kú tó àyàrá àbọ̀ ọ̀nù wọ́n rú sábà yà ọ̀nà sẹ́sẹ́ náà nìyí duwa yẹn ma kanya duwa efizizi soso mi du ehyia ọ̀nù a ẹ̀rẹ́ títí zọ́ wíkọ́ ọ̀kà akẹ́ni kàwé ẹ̀nyẹ̀fà sẹ́fà kanya mọ́ mẹ́ sẹ́wọ́n nàbà náà wọ̀ sẹ́wọ́n sọ́sọ́ náà zè ọ̀nù kọ́ adé. ozonubidi azi ridu ezi iwu ọkụkụ ọba ọbẹ ozonubidi ezi isi odudu ọkụkụ bẹ nka bẹ ozonabu oye tẹ báàsì òtẹkẹtẹkẹtẹ fúdù lọlá wọn ẹnẹsà wọn nà mbẹrẹ o wọn sísè máa yẹ. ọ̀ntọ́mọ̀ sọ̀lọ̀sọ́lọ́m ọkọ̀dọ̀ òṣìṣẹ́ ṣahidi ọ̀nyẹ́nà bíbí kánàkóòrè ọmọ ọ̀nyẹ́nà kánàkóòrè wà mánà òzònyẹ́nà ọmọ àbíbí ti ọ̀tọ́mọ̀ wárí dàrẹ́ nyẹ́nà kánàkóòrè ọ̀bìkà òṣìṣẹ́ ṣahidi inyẹ́n òzòmí ṣiṣẹ́n dọ́bẹ̀rẹ̀ náà dọ́wọ́ òmòrí lóṣìṣẹ́n dẹ́yìn ṣírìkù yìí rẹ̀ yánà ọmọ yẹ ní kò múrí ọ̀nà wọ́ta àdán wẹ̀ náà ẹ̀fẹ̀ sáyé ọmọ yẹ ní kò múrí ọ̀nà wọ́ta àdán wẹ̀ náà ẹ̀fẹ̀ sáyé àndà ọ̀bẹ̀rẹ̀ mọ́ náà òmùrí òjì ìwé hùn náà bébí a báwọ̀rẹ̀ sọ máa nà báwọ̀rẹ̀ sọ tọ́nà ọ̀rẹ́ òsìkònyára náà múrí jẹ́ ìwé hùn náà bà náà òkú òmùrí rẹ̀ ẹ̀zẹ̀ ẹ̀zà susu nìyí muryofa yayi don to mutu sallallahu alaihi wasallam dawa kani kai yuta bi sahibil amana ọ̀rọ̀ náà ẹ̀ka ẹ̀yẹ́ máa mẹ́má ìnọ̀rọ̀ kan anyị dọtẹ mama ya rịọ anyị sọva ma ya rịọ na ọva ayịrị ma anyị zẹ anyị zẹ ịza saa ama ayịrị soo ألا سبينك وكيام فيقال فيقال له داك هيوك أدي أمانتك أمانة وشاوة دوتا ميهانا وشاوة دوتا ميهانا وشاوة فيقول دوك أي أي رب وقد ذهب الدنيا أمري أكو إيه، كوني أهو إيه، طا إذن ما نشاهو لك أبي سأسر بيتا يتو asipati otomori dare kayo ka shamana obe dota mi yono shobe dore mani bohi dore hoze ka ida mama mone ya dore mani bohi فيقال بابك ملائكني اذهبوا به الى الهاويه شو النيري ارمى هاويه نني الى هاويه ọ̀nà mọ̀rí kàkà ma máa ádìrà ma ya na náàrùn nàhàmìá. Sáwọn mẹ́ka wà yẹ sáwọn yẹ hawíyà, ìrọ̀ náà yẹ hawíyà, náàrùn ya Ìrọ̀ mi ní mi kàkà yẹ òtù ẹ̀ta hɔ ìwòrán. Orí ìtù ẹ̀ta hɔ ìwòrán. Sílẹ̀tì òtúmọ̀ yìí. Dàṣọ́ ni ní rí hawíyà. Dàkà doje wọn domori mẹ do sẹpsẹri domori mẹ ama mama sọ ọdún de kẹne èrè inira ha wuyọ nọ doje wọn de èrè kìsẹ̀sì de rọ nọ èyí e bà bọ. àwọn ẹ̀rọ ọ̀dọ̀ wuyi fún mi èrè inira ha wuyi. ọmọ ọdún de kẹne wèrè hansẹ̀ tó wúyọ nọ. wèrè àárò pìpì wèrè àìmọ́tò ọ̀sìn wèrè ọ̀nà àbẹ̀lẹ̀ wèrè wẹ́ẹ́ jẹ́ wọn dùn wèrè rán bákàwá wọn wọn ṣọ̀rọ̀. wọ́n ti tó mọ́rí ní. ẹ̀wọ́n ní ń sẹ́yìn nǹkan kí ẹ̀rọ ẹ̀rọ ọ̀yà rẹ̀ ọ̀. أكون بدع سلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأسفلين umuliyama kaire erai hono kasori na ibrahima amara ka kisene amaba mama nodo ko hido tutena kana shrabe ama je wa onwo ya aro ya la umuri oha ya ona baba maria mama ama na dẹ́ẹ̀dẹ́ ẹ̀yìn kẹsìrẹ́ kẹsà kó ọmọ yẹn ń di millions ọ̀pọ̀ mílíọ̀nù pound àná ẹ̀nà ẹ̀nà ayé àwọn àmì àná kà kúrẹ́ ká. yẹ́n o jẹ́ kí kì í ẹ̀ mà. bàbá àná wọ̀ ẹ̀ ń lóòlù rúburúbú ẹ̀ nà kúkúrú rúburú ẹ̀ nà àmà àná àná àyà wò. láti ntọ́ mọ̀ ní fàyàwì fi hà fàyúdà bí hà ilẹ̀ yà fàyàwì fi hà hàtàyàntàhíyà ìlà kàrí hà. dɔnwɔ pooro dɔn dɔn wiri jahannama iri hawi yɔnɔ fɔyajidu ha wonaka kahayi ate ha dɔɔni twa maa nɔ nɔ yɔ o de yɔ bɛ kɛhi an ka mɛ sɔ yɔ hɔn dɔ bɔ ni twa yɔ kɔni an kɔlɔ nɔ mɛ sɔ kɛ dɔ tɛm a b'o ma na kuli yɔ fɔyamilu ha n'o tse ma. فيضعها على آفقه ناصت رسولا فيصعد بها إلى شثير جهنم داهرة إذا إجا هنا من توتر جهنم زلت حتى إذا رأى أنه قد خرج نتدكي جوروكي أمانا نكون نظر من راشة تهان زلت دا ندور جهنم ورمان فهوى في أثرها أبد الآبدين دورين مدورة بمانا نورنا أنا أشعر أكبر مقاي إرسوية مقاي نمكور أبنا أنا مقاي أي بورن مريا هاي هون وأنا وأنا ما أفهم إنني هني جبان بان بان أفهم أقوى ما أنا أدت ملوكنا إنه ركنني

ẹ̀wọ̀n náà máa yà tẹ́tùrà rẹ̀ sún sì máa o àdùtò múlò kan ní nà ní ìjọba pọ́ọ̀lù ó máa náà sílẹ̀ yọ̀ ọ̀rá ẹgbẹ́ ìpìyà mà ọ̀dọ́ kéde ìkùpọ̀ ní àwọn ọmọ wa ẹ̀rọ títí tó náà máa náà sẹ̀ Iri bẹ̀rù sọ́nà anáma lè yà áì máa máa lè wọ́n ọ̀dọ́bá ka nù. ẹ̀bẹ̀ ni ó bẹ tú dúkà kò ka kàkà òmùrí ọ̀rẹ́ kọ̀ ẹ̀dọ́ ọ̀bà ọ̀kẹ́ bá káyọ̀ká èyí àná wọn ni káyọ̀ káyọ̀ òmùrí kàkọ́ sí i. ɛhɛ ɛni amana fana kata ho dɔnyɛ nwa m. nan na aka ne varosi amana anan na aka ne varosi abenye ne ama amabɔ nnere mobɔ ɔsida abanaro. ɛmɛ ɛmɛ sɛ sɛ ɛdu na ɛyɔ ɔsi da lọtun tó mu yìí. aka yẹ wọn náà jẹ nka yìí ama mo nyi ɔrò bi ama nye ko tɔ ama nye ko tó a ɛhɔ ahɔ mo wuli kewu ina o si kɔrɛ kan ina o si sinyi lɛ yan. رسل وكاكاي وابي قائم عليها الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم أمري أوكي أنا أنا أنا في جاي أنا أنا أنا أنا فضل بدي وان irú wọn ní bàbá òde wa káyà jẹ́ ìwà yà mí tìrẹ yẹn nìní ìrísọ́nà ọmọ orí ìfìdọ̀bá yìí ẹ̀nà ọ̀rọ̀ tọ́sọ́ yẹn nìní inú kẹ́kẹ́ tí wọ́n náà wà náà na ọsụka kọta wọn na nso duudu wọbi ma amfako mi na amuale ọ na eri sani na edu ha tu so sani ne ọsẹ na ọdọ mo na wọn eri edu ha atụ so jẹ ne ne yọ sọrọ ẹsẹ nya tọ ntọ nọ eri so sani ọmọ mo di mẹka wọbi ma amfako mi na amuale ana ọ ni ẹka ka ya okponotu. iri ono omori ka dadari ihe ọma ekosa ni na ọkụkụ nye ọtọ ha ọkụkụ nye ọtọ ọrụ wetu mi ti bẹrẹ wesi ehu wesi ekire wọn náà yẹ ìkọ náà mẹrẹ ẹni wọn nìyẹn ọkụkụ nye ọtọ dị chi ọba ha bi ma anfa mi na amuwalehim ó sì nye ọmọ mọ mọ ní náà jẹun ọrọ ọrọ àbàyọ dídá bíbá ìlú ṣìṣì lákòókò rẹ yẹn abọyọ ọkọ sí na ìkọsọ náà kú ènìyàn ṣòwò dúdú sí i ìsìlọ́tì ohun tó mọ̀ nínú. ẹ ẹ lẹ́yìn omi di yẹ àkùnrin náà dáadáa àdáadáa

ɛnɛ kaa fi sɛn na dɔɔbɔ no walahi ɛfi sɛn na dɔɔbɔ no wɔn wɔn mo di kaa ɛni bɛ adama yɛ ma ka ye fala yɔkuru jannakuma minal jannati fatashqa ayi fatashqa anta ya adam ìjọba orí kọ̀nà níbi adama ọ̀rẹ́ hawa dọ́kà ayé wa ka ye ina ṣe ìtọ́nà lakuma adogun ka a ṣe ìtọ́nà wọn níbi yẹ ọ̀nà yìí wa. أصد إيه يشيطان الشيخ نعيبه يعني هو مال الجنة إذا يدوي دوا يدوي يقول لي وين ولا وين وحالا من إيه أبا صون هنا هنا الجنة فتشكا ده قاد نبي آدم وغيره وحالا سياق الكلام بنا وفيان ذي فتشقيا ده هنا وغيره وحالا ama do ko mori We need ni chim responsibility family to chim ko adari hi so ama ro e wa he o to mori ka ni adam ka ka pa ko du e ro ha de ka ku chu ju ju abu ka responsibility non ama ro ra de ni o ba ba o be ni tu ka jo mori akare oyoyi ama ro so ba ni السارق والسارقة فاقطعوا أيديهم ọ̀nà omi ìṣúlẹ̀ ìlú àgbó ìṣúlẹ̀ mẹ́zíkì ìjẹ́ ìkẹ́ni yẹn responsibility náà ẹni tí mi yàn náà sílẹ̀tì tó mú rí wọ́n bọ̀ ọ̀nà iní èbìrà ẹni ẹbí islam ọ̀nà ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yẹ àmọ̀ yàtọ̀ wọn sún brọ́dà sẹ̀yẹ náà ẹ̀yẹ náà kẹ́wọ́n ní brọ́dà bẹ́ẹ̀ sún mẹ́zíkì sáà dasu mezi gezi wọn ma na-akarị ọnụ ya omori na-ekwe ke ya ma wee hụ na omori resuchi ya ma wee bie taa mma wee bi sosaiti e a mma omori ọba ya aba anyị omori ọba ya aba anyị ịga nyida nye go out of their ways dejo na ya wọrọ ẹni kwesị odudu ide kadari ihe ọmụkọrọ irime nwa nọ abịbịa n'ụsọ nọ ọrụ ewa anyị tụọ ewe mmara adịghị awoka ewa tụọ ọbọ n'ime irime enwere ọnụ emi kisa wakawa ma ewere emen don rejo na bee si so odudu muri ọbara وهم مريكا كي والذين هم لأماناتهم وأهدهم راؤون يومري إجواء أكومري لأيدي إذا ما دعوا أنا بني رسوية أنا لا أدعو أنا لا أقوى جنة في الدوس يوغو إلا جواء نمري سيوا نمري بكاين والذين هم لأماناتهم wa ahadihim ra'un nene kaka amana nene dɔtɛ nene wa ahadihim ati yɔge nene ra'un bɛ nene sere osewo amana osewo anaya kɛta amana ɔbɛ amana omori ɔne akɔwa bɛ iju na omori ɔne osewo ma amana ɛbɛ edu ha akɔ anyi rɛ kɔkɔ wɛɛ pa wɛɛ tɛrɛ wɔ anyi rɛ kɔkɔ. orí ọba yà báyìí orí ọba yà báyìí ní àmàna wọn náà لتكون الله والرسول يا أيها الذين آمنوا يا ọmọrí ọ̀kàsí rẹ̀ mẹ́rin mọ́wọ́ dọ́tẹ̀ ní ọmọrí àmánà ọmọrí ọ̀nìrin àmánà ntó ọmọrí dọ́tẹ̀ ní ọ̀ntó ọmọrí ọ̀nàbí tọ́ àrùn ọ̀ísàsọ ọmọrí ọmọrí kọ̀ ọ̀ísàsọ nánà nkà ẹ̀sàsọ àti mẹ́rin mọ́wọ́ ọ̀ísàsọ ntó ọmọrí ọ̀kà ẹ̀sàsọ ntó ọmọrí àti mẹ́rin mọ́wọ́ òtàhónù àmánà tìkùn

لطنت مريم صلى الله عليه وسلم واعلموا أنما أموالكم ما بقى هنا يا منكين الله أكبر واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم أمريكا دي أنا أنما أموالكم وأولادكم فتنة kẹ̀kẹ́ ọ̀nà wà ányẹ́ nìní ogbó àwọn nìní ìjọ náà fitna oyídàmọ́rọ̀ ọ̀bùhùn bọ̀ nà إني فاقا نغريك واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب فتنة إذا onomorika yɛ nɔzeriri die hiawan die zeyɔ evi ayere iwunɔ imɛ isɔni jɛ yi zɔrɔ fitini zɔn na onomorika kɛrin na nkɔwɛ yanni

ogonu anyi shetere onto masalla sallama kai barzinya nyaro re ko ono metere inu goisi neke yoisi kai ewo pono mori tere ora kare na no na nya na joza anyi sallallahu alaihi wasallam isama hadi sono mori tere wallahi o tuwo mama yana kala to tabayna sama ولا أرض مجتهدا في شربة الماء غير الرزق لم تجد wee hiri anyị n'aka nsa ma orete esi wee hiri anwa ọlele wee zuo eti bụ ahịrị ka esi fisho battle ma ọ ka ege anyara inenyo ihu ege enyo ihu ọnyara wo wee sizi dọọ yi n'izie n'omori chem tete ọka aba ahụ lamtagi wee zure wee yere ọ ntụ bọ ọ ntụ omori sepain kọlọlọ mẹtẹrẹ o. deɛ maka kaa ɔka yi ɔdɔ nye yɔn ɔdɔ do nyɛ kɛ anyị wɔyɛ edi ɔdɔ yɛ dza ɛkɛ ama wɔn ɔba nyɛ nyi ɔdɔ bi yɔn ɔdɔ do wɔyɛ nyɛ kɛ yi wɔyɛ edi ɔdɔ yɛ dza ɔdɔ ajụjụ ozugbo ọrụ du echeka idu were amaghị amaghị na sa enye na-enye consequence enye na-enyere ma wee jụ na ihe echeka idu ree ọ nyere ma ere ma nọdụ ka ụya titi ezi wee rịba jụ na ihe echeka idu were ọ nyere ma ere ma nọdụ ka e, e, ụya titi ezi aka utu ube a wabajjuza okworusha kahi duleni onyerema erema mazika domorisi bari katoyo doyeza vao deng'oro vao duweya ng'oya denyiya wabire man wabajjuza okworusha kahi dushogun duwereni onyerema erema nayena mazika abwo halo nuwameda asicherutusi kiteyo idomori basicharelabayo hawa wowolitusobo enyina ni consequence enyina ni result

وأنا مريا كايبونك aka أنما أموالكم وأولادكم فتنة ما يعني kẹkẹ yà ọmọ ojú àmì ni àtijọ́ ní ọmọ mi fitna oyin amara ọmọ orí wọn oyin na ọmọ orí na bọ́nà azama zama onire bọ́nà àti zama onire owó bọ́ abà àhọ̀fù inú sílẹ̀ náà bá àhọ̀fù ẹ̀kọ́ ìkìyàmà ugbó náà wà á nyi rẹ̀ ehurẹ̀ wà á ọmọ rẹ̀. umemejua ha waka aguko hizo mama ora inabo ozi mo mo fi wan ozo mario umememejua nene umemepawa abona wake duhan yabaka yakijanye wako imwe mwa baso wuri ijono kini na edi di duha ami owa mi ke wura ci wura ede ka ye o no nyu láti ohun tó múrí yìí mọ́nà bọ́dí ẹ̀rọ wẹ̀ èyí náà kẹta ìrìn àmìlá ìrìn ní yìí mú yọ ọ̀rọ̀ ya wà dákà kọ́kẹ́tọ́ tó pọ̀pà kóorùn yà báyìí ni asana wagwegwae ndi e, ari ono muri hivi kwa hivyo marabe asana wagwezi ndi ari ono muri hivi ebenye odoka na mishiri kwa gulezi fitna wa nazisha ba gwejo no muri se wama wa mishiri ku we ni yoyi duwasima mitojoje wu wa na de haramu wa mitojoje wu wa twa albaraka hu ni muji wa no alibarika wa afungu ni wuyi wa Ụka uka sojɛ wɔn alibarika agbada ama ama tɔ ala wa mo bɛ da fi mi tuju jan do ana bɔ wa nisa isa nisa dɛ ụka ɛ wɔ ne si la ɔ mɛ do la ìdàmínà sọ̀rọ̀

wọ́n mú rí àkáyà yìí ní sọ́ọ̀tù múlùkì káyè alábí kọlọ́kọlmọ́ta kọlọ́kọlmọ́ta wàlháyàtà ní abiluwakum ayyukum asanu amala. wọ́n mú rí kan náà tún ní sọ́ọ̀yì kọlọ́kọlmọ́ta wàlháyàtà ọ̀nà tún ní àìyí ọ̀rọ̀ yìnyín àìyí ọ̀nrí ọ̀yìnyín almọ́t ọ̀nà bèdébẹ́ dábàá ní alhayati ana le denye dawa nye alhayati ona tunu su oro yara ona tuna ayini oro nyinyi sebe li yabluwakum ajukum asana amadu wa nasuza maile enu kwa nbe leba enaba metere enaba metere owa wa ule ne komuri oro kakai إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم لنبلوهم أيهم أحسن عملا إنا جعلنا ما على الأرض زينة لها أمري كما كنا أبيسنا يرشتيه أنا أمك أبي صبي أبي أبي أبي أبينا نبلوهم أيهم أحسن عملا

ɛkɛhɛ onyen ozamara ɔbin ozi wɔ hɔ man ozamara ɔbin ɔyi yɛ wɔ hɔ onyen ɛwɔ mu ni ɛta ma ɛhɔ na ɔmuli ɔsi yɛ yɛ n'ɔyɛ ozamara ɔbin isomuli ɔni na oyin na hɔ nɔnɔ ama uzo zɔ na ɔmuli si yɛ wɔn ozamara ɔbin wọ́n mọ̀ ní kèwèrè dìbí ní kẹ̀kẹ́ wà á bẹ ẹ̀bẹ́ yìí yìí náà kẹ́lẹ́ orí mọ̀ nkẹ́ mi oyinamara ọ̀bìn. àpẹẹrẹ oyinamara ọ̀bìn mọ́tò tó mọ́rí mi. abẹ́hà ìpìtì pọ́ńdì ànágẹ́rẹ́ ọmọdé oyin sọmọ rọ ọdún. mo yọ bẹ́ẹ̀ mo bọ̀ mo rí akẹ́kẹ́ yẹn. wọn nana tó wọn nà kó ń bishẹ́yìn min alkhawfi walju'i wa naqsin min al'amwali wal anfusihi wath thamarat wa bashiri sabirin alladhina idha asabatum musibatun قالوا إنا لله وإنا إليه راجعون ولنبلونكم بشيء من الخوف أمريكا نفاز ميري أنفا شاور نفاز ميري والجوع أنفا سوم نفاز ميري لكم وقرين عظيم أبا يمين وين أبا يمين زمان أمري أمعكوين لا إله إلا الله ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ọ̀nà ọmọdé ọ̀nà wà sí sọmọ ìrẹ kìsì náà ara ìhọ́ jẹ́ ha ìkùkẹ́kẹ́ ìhọ́ jẹ́ ha ẹnu mi wọ̀ ọ́ jùlọ àpapọ̀ ọ́ jùlọ ayọ́pọ̀ ọ́ jùlọ. wọ́n náà ti wọ́n àǹfọ̀sì àti nógún nógún ẹ̀ àjẹ́ ha wọ́n àǹfọ̀sì Ato atohore da je ha den wazi da da yesu onu onu yesu den ojo ya je je ha ni ina wa ya bon do mori baba la san ka wa bashir sabir o mori ka kelu ba yesu ne ya na ni ya na mo ni suru onu no mori o na ma re de ji te ko mori e ha o re de na ji shetan alladina إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أنا بقول لك كي هني أن كتنا سنو كانيوا قالوا إنا لله ذاك أو أنا بنا وإنا إليه راجعون إذا أمري من لا غير ما أنا بس أمري أنا واتسف باي باي باي من كتاي أني سوسك أني شاطر دميري من القرآن أبي أجلس أنتم أمري

ممكك يا الله الله آه يا الله يا الله أنا سمع رزقي يوم نو يوم ري يا الله أيا تجيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو أيا حسن الأوصاف يا حسن الثناء ويا محسنا أما الأنام بحسناه أيا طيب الأسماء ما يوم مريم كاكا أبدا هنبوزوزا أبدا هنبوزوزا يا من هو الله ما يوم مريم كاكا الله ومن لا يسمى ومن لا يسمى ذلك الاسم إلا هو mari hi wo muri na ka aka e ba ne sane ebere uri re hono ere ide ho ena ka ko re kuro bi ne abi ni e larba wa kene onye lo no ko ri omuri ni ba ba do ko no ri omuri ni ba ile yoruba na kaka ọlọrun anya ọlọrun mẹta ni yoruba kọ nọrí ọlọrun ọkọ náà omori yìí mẹta ọlọrun omori yìí bọ chineke wọ́n ọ̀sán níbọ̀rí kìnèsè dáadáa ọ̀sán níbọ̀rí kìnèsè. àbábẹ̀rẹ̀ yìí àgbà ni wọ́n máa ń láyé sọ mẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìsúná ìlọ ẹ̀yìn lè bèrè ọ̀rọ̀ òun náà yìí ọrụ ọrụ ọ̀rọ̀ ọ̀yà ọ̀yà ha omori ọ̀kú ọ̀nà ọ̀kú wèé ọ̀rọ̀ ya

ajuwe ozuzo ozoza arrahman arrahim allatif omuri anayamba ana amayamba yaba ana anyayamba yaba na enwa ana anyayamba yenwane ya hasan al ma hiya omuri na ka ajuwa ajuwa ozo ya hasan al thana ma hiya omuri na ka kai egama lebo ozoza ويا محسنا أما لأنا ما wòye mọ́sí náà máa yẹ wọ́n mọ́rí ọmọ tẹ́rẹ̀ máa yẹ wọ́n mọ́rí ọmọ tẹ́rẹ̀ ẹnfẹ̀l anáàmàdé hosùnmọ́ ọ̀hún ẹnẹ́ àkẹ́kẹ́ tẹ́rẹ̀ amánámà na kára àbọ̀là yìí pìtì ẹnẹ́ tẹ́rẹ̀ àwọn ọ̀kà yẹ. báà ní nù asheikh marhum abdulrahim aham ayiri ọmọ náà wúra sí inú wáyé ni bí ìjẹun kí wọn dé ìtọ́ ma ní ìdí àti pọ́tùrọ̀ bàbá lónìí wọ́n yín mọ́ ẹnwẹ̀rẹ̀ ha náà tàkó omori yẹ ẹ̀mí tẹ̀lé ní ìwú àgbọ̀ omori ọ̀gbọ̀ ha ọlá ọmọdé náà haka haka ari ndi ẹbẹ bẹbi ẹtẹ asa yi kò omori osu wọ ikayarẹ tutọrọ kọgọ agbóhùrẹ yìí mẹbilasi juma yà agasọ ní ìkàrẹ hàn àkànkànyà náà di islam ẹnẹ ẹnà láti ntọ́mọdé sọ̀rọ̀ láàrin wọn fẹ́. ورأيت الناس يدخلون في دين الله أفواجا فصب بحمد ربك واستغفره إنه كان توابا يسلك من تمر أنا أمين مريم أنا نازل إذا ما هنا ها anyị lọkọ ya atẹ aya omori oko na yìí sọlẹ rọ inú mọ isi mori yìí sí ìhúrẹ húrọbọrí ìrìjà nàmà húrẹ ọrụ kọ ọ̀nà yìí nà nàní wọ́n mọ̀ wẹ́rẹ́ kiri ọ̀nà nà nàní àbẹ̀ sọ́mà kẹwà dàsí tu dàsí dàsí tu eh, ha abana kaka ashahadu Allah ilaha illallahu wahadahu la sharika lahu wa ashahadu anna muhammadan عبد الله ورسوله, ورسوله وأن عيسى ابن مريم عبد الله ورسوله ukawa mibenu ni kenyu ina sana waeke hivu mulio nyara kini kini ikonyara ina anya gwahoro anya kini lule mibenu kanaba muhammad sallallahu alaihi wasallam oriho mulio abi tole bonto mulio lule mibenu ka anabi isa onani baba ni hi jesus abo ọrịa yóò mórí ọ̀nẹ́rẹ́ mi ni lórí mo ń tó anka naba muhammad mẹ wọ́n rí yóò mórí lórí mo ń tó mórí. ìbí nínú nínú dọ̀nù náà ọmọ bá ni na ẹ wọ bẹ dẹrẹ ẹ jerry wọ bẹ dẹrẹ suez kawari boro a othman masha allah omuri ọmọ rẹ ha náà charles barka náà ẹni rẹ hàn náà ṣọ́ yóò rẹ sẹ wọ bẹ dẹrẹ john sẹ wọ bẹ kawari boro a ẹ sọọlẹ masha allah sọ́ọ̀lẹ̀ ọ̀dọ̀ ẹ̀dá ẹ̀wọ̀ ọ̀nà múrí ọ̀nàwọ̀ rẹ̀ ọ̀ ẹ̀ẹ́nẹ́bì sọ́ọ̀lẹ̀ alìbáríkà nà múrí ọ̀nàwọ̀ òkèkù ẹ̀wọ̀ ẹ̀wẹ̀dẹ̀rẹ̀ ẹ́ tawhid tawfik ana zakire ko muri yo bede irin ko ama tawfik ke dire every amma ɔnya ŋubere ha anyɔnhwɛ baase taa dan sɛ ekpɔkpɔ na ɔno esikawari da akoko so tafi kɔnɔ taa dan o wesika se iri muhammad taufik ɛn ahmad abdul ɛyɛ ɛbɛ mari abdul taufik wesika ri abdullahi taufik ha omuli omere hao omuli omere hao omuli ochoira yatayoni eh, amin omuli onabukogo osasa aveine hao ninani eyinyirutuni eh, omuli osogana onyanira nyalibarika osemeonere dose lafiya nanyalibarika osemeonere ize ananyalibarika omuli okakuni omuli onaba asubuva opapaone amin amin amin abukarim chenjeni abainajinsi wabesina nalimi

ọ ilẹ̀ tẹ́ àkóso ربنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة الرزق وزيادة علم وإيمان والهقنا بالصالحين يا فعال لما يريد اللهم اجعل آخر كلامنا بقول لا إله إلا الله محمد الحمد لله الذي هدانا إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين